gbogbo ọlá mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ anybody ò kí attack Alhaji Oriyomi Hamzat bọ́dẹ́mijọ́ mẹ́ta yìí attack yẹn wá pọ̀ ó ti pọ̀jù dé level kan ó ti pọ̀ level ìjà tuntun fídíò yìí wò lẹ́kọ̀ọ́. ó ti wá di wòrò sí wòrò báyìí o Alhaji Oriyomi Hamzat ti fún gbogbo àwọn tó ń drag wọn lẹ́sẹ̀ o lórí ọ̀rọ̀ NHS free NHS ní ìlú London ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ. ṣé ìmọ̀ bóyá mo wá sáyìn partnership kan ṣe mọ̀ bóyá mo wá bóyá gọ́fìmẹ̀ntì ló ràn mí wá bóyá gọ́fìmẹ̀ntì sanwó mi ṣe mọ̀ àbí mo sọ níbẹ̀ pé ní London ọ̀fẹ́ ni wọ́n ń tọ́jú nínú tí mo tẹ̀sà ṣe rí free air fúnbẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí free air fúnbẹ̀ tí tí ní tẹ́ free air service gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tà mí lórí ọ̀rọ̀ yẹn ẹ ti ṣe Ọlọ́run ẹ ti ṣe Ọlọ́run ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà hmm. let me tell you gbogbo ẹni tó bá fi mí rí la ó fi rí tí tó jù lọ. ìyẹn tó bá ń dúró de ìṣubú mi ẹgbẹgbẹ̀rún yín á ṣubú níwájú mi. tẹ bá kóra yín jọ nítorí tèmi orí yọmí òkìkí ọmọ amúsà á ó tì mí káwọ. ọ̀dọ́tò sátú ẹ̀yìn àmì kébìlì. wà kí nàìjíríà dáná láhùn ní gàlídó. alájọ orí omi ṣe mo like yín gan I really love you sir that is why I always said káwọn èèyàn máa yọ yín kúrò lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí but àwọn èèyàn ń bọ̀ owó yín that's the cause of this whole problem táwọn èèyàn fi àtàkì yín tó fi àtàkì yín alájọ Oríyọmí tó bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni pòrí tó bá tó lè yẹ̀ wò àwọn èèyàn láìkì wọn àwọn èèyàn láìkì yín gan tí ó ń ṣe láìkì kékeré tí ó ń ṣe láìkì kékeré rárá but látìgbà tí àwọn èèyàn ti ń bá ọwọ́ yín níbi àwọn ọ̀kọ̀ọ̀kan láwọn èèyàn tí wọn ò fẹ́ ní trust sálájú Oríyọmí mọ́ alájú Oríyọmí ohun tí ó máa dùn mọ́ gbogbo ayé dúró kẹṣe ìyàwó mú ìdí ni ó fi ẹ̀sùn kọkàn yìí ẹ kílè rẹ̀ fàyè kẹrí alájú Oríyọmí kò sẹ́ni kò sẹ́ni kò sí bẹ́ẹ̀ ṣe lè jáde tẹ̀ máa búra táwọn èèyàn máa bèlíìfù yín kẹ ní ten times kẹ máa búra ń pé ẹ̀mẹ́ kọ́kọ́ ń pẹ̀sẹ̀ ẹ̀mẹ́ kọ́kọ́ ń pẹ̀sẹ̀ ṣé rí ọ̀rọ̀ yẹn ẹni láti clear èmi nífẹ̀ẹ́ yín lèmi ṣe ń sọ̀rọ̀ yìí torí àwọn èèyàn ti àtàkì yín àtàkì yẹn ti pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àtàkì yẹn ti pọ́ṣẹ́ àwọn iṣẹ́ àtàkì tẹ́ bá sọ ébà òyìnbó àtàkì tẹ́ bá sọ bí lẹ́yìn tó pé anybody kí àtàkì tẹ́lẹ̀ anybody láìkì yín lẹ́jọ́ orí yọmí ẹ jẹ́ ká gbọ́ fídíò ibi tí ìyá alájẹ courtroom tí wọ́n ti pe ìyàwó Muyideen ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bẹ́ẹ̀ náà ìyá alájẹ courtroom á dà fún ìyá yìí à kódà ìyá yìí dúró tán ẹ ní jábọ̀ ìyá alájẹ hmm. oníkálukú oní department tó dì mú oníbi táwọn dì mú oníbi sí ọ̀nà tó dì mú oníbi tẹ́mi náà dì mú hmm. yẹn play hmm. má bínú pé mo pè é sórí show Ah, mo fẹ́ béèrè àkọ́kọ́ introduce ara ẹ̀ dárúkọ ara ẹ̀ fáwọn èèyàn wa nílé kọ́mẹ tó sọ̀rọ̀. ìbùkún olúwa lórúkọ mi o ẹ káàsùn máa hàn nílé lóko lẹ́yìn òdì ìbùkún olúwa lórúkọ mi. you are welcome. ìbùkún mo wá fẹ́ béèrè wọ́n fi lára àwọn <clears throat> lára petition tí wọ́n tí àwọn àáfàá tí wọ́n bá mú ìdí nǹkan ṣó gbọ́ sí wípé petition wà nílẹ̀. Fágbàlá Gabriel. Yes ma. Mélòó ni petition tó mọ̀ pé wọ́n kọ? Abẹ́mi ṣe yọ́rà bíi mẹ́rin. Mẹ́rin. Four good uh, petitions. Four good petitions. Good. Then mo wá fẹ́ béèrè wípé má parọ́ fún wa o. Nínú ẹ̀rọ pé wọ́n sọ pé four good petitions ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ. So nínú petition ìyọ̀kan ni wọ́n ti invite Àgbàlá àwọn tó kù tó sì máa invite wọn ẹ òun ni mo ṣe open whatsapp group yẹn pé a máa yapa lọ tá a máa pọ̀ tá a máa gbé cardboard pé justice for Àgbàlá Gabriel yes. ṣé nǹkan wà láàárín ìwà àti Àgbàlá Gabriel yẹn pásítọ̀ Démọ́lá Àmúṣọ rí àbí ní ìsìn àbúṣe lòun yìí anytime kò sí anything before God and man níwájú ọlọ́run àtẹ̀yìn ọba tó yàn gbọdọ̀ pè jẹ́ irọ́ tó jẹ́ pé ọlọ́run ni èmi ò jí fún láyé ní ọ̀run tá a bá kú kò sí ìrànkan láàrin wa o ọlọ́run máa jẹ́ kò sí anything. wọ́n kò dẹ́mọ́lá ò dẹ̀ ṣẹ́jú sí ẹ ní kó kọ́kọ́ fún ìgbésẹ̀ kò tiẹ̀ sí nǹkan tó jọba yẹn àtọ́. bóyá kó tó mí ti mú ìdí rí kó tó mí ti mú ìdí. kí n tó mí ti ẹ̀ gan èmi gan I don't talk to people I always go on my own mi ò kì í tara pẹ̀lú yẹn mo máa ń lọ ń lọ mi ni nǹkan tí mo bá wá ni mo face the prayer that I came for òun ni mo face I don't even have time for anybody talk less of pé èèyàn ló ń bá èèyàn ló ń bá èèyàn àtọ́ òun gan-an tá a jọ pàdé gan-an ká sọ pé ká sọ pé bóyá ọlọ́run ló kọ wa ni. báwo lè ṣe pàdé ṣe pásítọ̀ Gabriel ló má ṣì yín pọ̀ ta ló má ṣì yín. kò sí anybody èmi tẹ́mi bá ti lọ fún bóyá ti bá ti kọjá lọ ibi tó ti máa ń ṣáàjì fóònù bóyá sometimes power bank mi lè kù mo lè fẹ́ ṣáàjì ẹ̀ ọ̀kì fẹ́ ṣáàjì fóònù ó dẹ̀ máa máa kanra ni a máa ṣe all sorts of things anybody bá máa báyàn jà á máa máa ní alàgbà ìṣúná yìí náà ń pè Mr Muideen ẹni sùúrù gbogbo èèyàn kọ́lẹ́ máa bá jà báyẹn they are your customers try try láti máa manage wọn anji má bá wọn sọ̀rọ̀ owó gba báyẹn èmi á dẹ̀ plug with má ti ó ti bẹ́ẹ̀ mi jà fún how many times ó ti bá mi jà fẹ́ pé á gbé ayọ̀ fóònù á ní yẹn tẹ́mi ìbálẹ̀ bàbá yẹn kí n máa kí kí n máa mú lọ àdé máa lọ sọ bó ṣe dìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ pẹ̀lú kọ̀ kọjá bí a ń fẹ́ wá ra nǹkan ní àwọn ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ mo ṣáàrí tó sáré wá tẹ̀lé mi látẹ̀yìn mo ní kí ló ní kí ló ní à wọ́dà yìí tó máa ń kanra mọ́ ìṣẹ́ rí ti ṣé kò sí o à òjò máa ti ẹ̀rọ léèní o lèmi ṣàfihàn ọdún chọ́ọ̀chì lọ ìbẹ̀rẹ̀ ni mo ti rí tó máa wá ní chọ́ọ̀chì láṣà wa máa bá mi sọ̀rọ̀ ńlá ìkíni o mo ń dẹ́gẹ̀ fẹ́ yín mo ń dẹ̀wà kájọ máa bára wa sọ̀rọ̀ pé màá máa ronú sí i tó bá ṣàṣegi gbogbo gbàgbàgbà ní agbomi wá ó lè gbomi wá pé ẹ omi tí màá fi wẹ̀ lélẹ̀ gbogbo àwọn kan oríṣiríṣi tó wá ṣàjọ máa máa sọ̀rọ̀ báyẹn màá máa wò pé àbí ẹni tá à ń sọ bó ṣe ń wà kọ lélẹ̀ ní ìsọ ẹni tì á ti sáré lọ bá dádì àgbàlá sọ fún wọn pé òun ti rẹ́ni tóun fẹ́ fẹ́ o pé kí ní kan nǹkan àwọn ṣàmà wọn dà pé tálẹ́ nìyẹn pé ó ṣàṣejọ́ kan kó lọ mú mi wá nìyẹn bí mo ṣáà ṣe ṣe débẹ̀ tó introduce mi sí wọn tó sọ yìí wọ́n lọ sọ pé ẹni ló fẹ́ tó ní ẹ. even tí dáàdì fi travel lọ UK ó fi padà dé wọ́n ṣì ń dè lọ́wọ́ ẹ̀ pé ó fún pé ẹni tó fẹ́ fẹ́ nìyẹn pé because báwọn kan ṣe wà ìgbà àwọn fẹ́ kó fẹ́yàn Nàìjíríà tọ́ báwọn fẹ́ kó fẹ́yàn outside the country ni pé ṣùgbọ́n all the best pé ìwọ ló sọ pé ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀ láti ìgbà yẹn ó dẹ̀ máa ń ṣe é dáadáa òye pé bàbá mi á gbéwà iná dé ọ̀ṣẹ́ mọ obìnrin èèyàn náà ní sùúrù fún ọkùnrin náà pé tó tó bá dé tó bá yá ó máa kàn. so bí ẹ ṣe wá di wípé ẹ ṣe wá ọwọ́ ṣe wá wọwọ́ ẹsẹ̀ wẹsẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ò fẹ́ máa bèèrè personal question tó lè máa wáyé láàrin àtọ láàrin ẹ̀ pé ṣó ń pè ẹ́ iṣẹ́ ẹ̀ ríra ìyẹn wà láàrin ọkọ àti ìyàwó yín ọkọ wa dẹ̀ nínú gbogbo ẹ̀sùn tí wọ́n wá fi kàn sí o ti ṣàlàyé ṣé látìgbà tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ jẹ́ o ti lọ sí bóyá police station wọ́n ti invite tó o ti kọ statement pé nǹkan kò dà yín pọ̀ tó ti láti clear point yẹn ṣó o ti lọ àti pé mo ní lọ. bẹ́ẹ̀ ni ti invite mi ní ẹlẹ́yẹ headquarter wọ́n ti invite mi síbẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo dẹ̀ dé bẹ́ẹ̀ tí mo introduce ara mi even gan mo ṣe ti fẹ́ wọlé ni most of them wọ́n ti ń sọ pé ìyàwó mú ìdí ìyàwó mú ìdí gbogbo wọn ṣáà ń sọ̀rọ̀ tòmọdé àṣedé bẹ́ẹ̀ bá àwọn ọ̀gá yẹn sọ̀rọ̀ ọ̀gá yẹn ṣáà ní kí n kọ ipe màá ní láti kọ statement so mo ní mo ti gbọ́ wọn abaṣọ wa ń kọ statement wọn wá ní mú ìdí nǹkan kọkọ mi ń kọ pé ṣé mo lè pè lórí fóònù mi ah mo wá ní pé ẹ jẹ́ kí n try ẹnu pẹ̀lú marine tó bó ṣe range bó ṣe wá gbé máa wá bá sọ̀rọ̀ pé alàgbà mú ìdí pé ẹjọ́ ní police station lòún headquarter pé báyìí báyìí báyìí báwo lè máa wá àkọlọ́nà ah, ti jìn o pé òun sì ń ah, o rárá mọ́nà oúnjẹ ọ̀nà oúnjẹ àwọn làwọn fẹ́ rí ọlọ́pàá ló ń bá yín sọ̀rọ̀ ah, the next thing fún ni pé wọ́n pe Oríyọmí so I was surprised pé ah, ah. báwo ni wọ́n ṣe máa ń kéèyàn pé alájí Oríyọmí Hamzat lórí yíjù tó ń ṣe kí ni ìtumọ̀ yẹn. nísòro nísòro ìbùkún nísòro náà àwọn ọlọ́pàá wọ́n ní pé kó fi fóònù ẹ kó fi pé Muyideen so Muyideen gbé o wá gbé fóònù yẹn bẹ́ẹ̀ ni wọ́n á gbé fóun yẹn fún ọlọ́pàá yẹn. ok so wọ́n wá jọ wọn àtọlọ́pàá wá jọ ń sọ̀rọ̀. wọ́n á gbọ́ conversation wọ́n wá jọ ń sọ̀rọ̀ wọ́n á gbọ́ conversation ọ̀hún tó ń sọ pé ọ̀nà òun ti jìn báyìí pé òun ò sí tó sì fọ́nà òun jìn so ó kọ̀ tiẹ̀ bàbá ó tún wá rí ìdá ilẹ̀ padà ìgbà yẹn ló wá sọ fún ọlọ́pàá yẹn pé kọ́ pe aláàjì orí omi àmúta. wọ́n sọ fún wọn sani so ok ẹja fìyẹn sílẹ̀ so lẹ́yìn tẹ kúrò ní ẹlẹ́ẹ̀lẹ́ yẹn ṣé o ti tún ní wọ́n lọ sí wọ́n lọ sí Ọ̀ṣun state ṣé ìwọ lọ. àná ìjọ was it Monday or Tuesday. ilé ìjẹta lọ́pọ̀ lọ. láti ìjọba àwọn tẹ̀ ń pàtó pẹ̀lú àwọn protocols wọn wọ́n fi wá ní kí èèyàn kan wá pè mí nínú wọ́n fi wá sọ pé à pé wọ́n máa invite àwọn ní Òṣogbo látàmú bóyá Monday àbí Tuesday tó dẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n ní bẹ́ẹ̀ gan làwọn àpáwọn ńlá ti lọ lodge hotel àwọn ṣẹ̀ṣẹ̀ wá padà wá ní the following day pé ṣé mi ò gbọ́ ẹni tí mo ní gbọ́ wọn kan sa bóyá ṣe di wọ́n ní a máa lọ ní weekend yìí o ah, èmi tẹ̀ ṣe wà kẹ́ẹ̀ pé kí ló tún ń ṣẹlẹ̀ báyìí pé báyìí nígbà bọ́n ṣe ní wọ́n pe àwọn láàárọ̀ àná ní ẹ pé láti zone eleven ní Òṣogbo wípé ká report síbẹ̀ so bá a lè ṣe lọ lánàá ni. ok ó lọ lánàá ó dà bẹ́ẹ̀ sí wàhálà mo bọ̀ ẹjọ́ mo bẹ jẹ́ kí n mú ìbùkún ìtìzú ẹ̀ ibo ló ṣùwà ṣòṣì wà nulẹ̀. mo wà ń bẹ̀ mọ́. ok ṣóòṣì ń lọ sí ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ó dáa ṣé kò sí anybody tó ń disturb ẹ. àkàrà máa tọ́. ọ̀dà wọ́n mi tí ì mọ̀ because I don't understand àwọn èèyàn wa mi ì mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ at the end of the day but I know you are legally married to Muyideen gbogbo nǹkan tí àwọn pípò yẹn ń plan báyìí àmọ́ bọ̀tẹ̀ nímọ̀ yìí pé whatever ìgbésẹ̀ tí wọ́n bá tiẹ̀ máa gbé ó gbọ́dọ̀ jẹ́ èyí tó bá òfin mu ìwọ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ o lẹ́tọ̀ọ́ láti wà nù ilé yẹn so ní ìdẹ̀mọ́ plans tó ń gbé bí wọ́n fẹ́ ta ilé yẹn o mo ṣáà pé wọ́n ṣáà lè ta ilé wọn wọ́n lè ta ìmọ́lé wọ́n ti lé. now alẹ́jọ́ Oríyọmí ẹ̀ ní jábọ́ lágbára ọlọ́run ẹni yìí ni ọlọ́run ní sọ yín di ẹni àbùkù àwọn nǹkan yìí ó dàbẹ́ ni kóun ló fà á táwọn èèyàn fi ń àtàkì yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí àtàkì yẹn ti pọ̀ jù torí èmi wà surprise pé àá lájòrí yomi lájòrí yomi tó pé tó bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹnìkan ò kí ń yẹ ọyẹ wò wọ́n máa ń sọ wípé ajá tó rẹ́ni tó ń jùrù àbí ajá tó rẹ́ni tó ń jó gbàgbé bọ́ ṣe máa ń pòwe yẹn tó wá rẹ́ni tó ń jùrù kíní kan òye ṣáà forí gbára wọn so alájọ Oríyọmí ẹ ẹ máa need láti come out clean ẹ máa need láti come out clean ẹ lè má ẹ lè má mọ̀ kankan pọ̀rọ̀ yẹn kú jásí pé kọ́lọ́ má jẹ́ ká rí àkóbá àti àdábà tó ọlọ́bọ ọlọ́jọ́ òní yóò bá wa fọ̀ yín mọ́ but ah ọ̀rọ̀ yẹn ó ó ní agbára even mi ò mọ bí mo ṣe fẹ́ ìmọ̀ bí mo ṣe lè gbé kalẹ̀ gan ìmọ̀ bí mo ṣe lè sọ. So ọ̀rọ̀ yẹn ó ní agbára ní ó ní agbára díẹ̀ ṣẹlẹ̀ Àgbàlá Gabriel ẹni Ọlọ́run ni wàláì tó jásí pé tẹ́nibọ̀dì bá ṣàbòsí ẹ̀ àbí tẹ́nibọ̀dì bá tako Ọlọ́run á máa bínú Ọlọ́run á máa gbèjà ẹ̀ wàláì tó jásí pé bóyá ẹ bá ní sínú lórí Àgbàlá Gabriel àbí kankan ṣẹlẹ̀ láàrin ìta ìpẹ́lá láti orí yọmi mo bá ní kẹ́ sọwọ́ ẹ̀ ẹ má bí nítorí ọlọ́run o sà mo bá ní kẹ́ sọwọ́ ẹ̀ torí ọ̀rọ̀ yẹn lágbára àwọn èèyàn tí these days àwọn èèyàn tí àtàkì yín jù ẹni tí mo ti tẹ́ bá sọ báyìí wọ́n ti sáré àtàkì yín lẹ́yìn tí wọ́n ti pé tẹ́ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tó máa ń yiri ẹ̀ wò I'm very surprised even mọ́mí yìí gan ìyá yìí gan wọ́n láìkì yín gan ìyá yìí mọ́mí mi Adébímpé yìí wọ́n láìkì yín gan seriously ìyá yìí. àìsọ̀rọ̀ yán ọ̀rọ̀ òun ló mú bàbá kan tó sọ̀rọ̀ níjọ́ kìíní àná tó ní ibi tóun bá ti ń tú iṣu sí ibẹ̀ ni kẹ́ máa bá mi fi ọmọ odó sí ó tú iṣu sí odó ẹni tó ń gún yán tó ń gún iṣu ó gún un nínú odó ó mú ìkànsẹ́nu ẹni tó mú ọmọ odó dání ó gbá ọmọ lẹ́nu àìsọ̀rọ̀ yanràn nìyẹn so téèyàn bá ń sọ ọ̀rọ̀ tó bá yan ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó ń gbé ọ̀rọ̀ sí orí afẹ́fẹ́ tèmi náà jẹ́ kan nínú wọn kò ní fa èdè àìyedè tí èèyàn bá dẹ̀ wà tí ó bá jẹ́ pé ó fi pé mo mọ̀ yẹn gan-an àwọn èèyàn mọ̀ mí gan-an mo ń sọ̀rọ̀ gan-an mo lè ràn gan-an èèyàn máa ń yan ọ̀rọ̀ ni wàá yan ọ̀rọ̀ ọ̀rí ọ̀ wàá yan so that kò ní fa búkè rúdò tàbí kò ní fa nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn máa drag èèyàn èèyàn ò bá gbé àyájọ́ wá èèyàn ò bá gbé bíbélì wá kó gbé ṣọ̀gùn kó gbé ọya irú àwa báyìí àti kọjá yẹn àdè ti ṣe yẹn kọjá lórí ìkànnì èèyàn kò lè dúnkokò mọ́yàn kan ohun tí mo mọ̀ ní pé even tó o jẹ́ tó o ní pálí United Kingdom dání tí o ò bá gbé United Kingdom at least fún ọdún méjì tó ń pè ní habitual resident o ò lè gba nǹkan free níbẹ̀ àwọn exception kan wà ṣùgbọ́n mo mọ̀ pé o ò sí nínú àwọn exception yẹn tó bá dẹ̀ jẹ́ pé visa ló gbé wá tó o fẹ́yàwó tó o ṣe settlement gan wọ́n á kọ síbẹ̀ pé no recourse to public fund tí àwọn èèyàn bá sanwó rẹ̀ àbí tó bá jẹ́ pé èèyàn ló bá ẹ ṣe nǹkan wàá jáde síta wàá sọ̀rọ̀ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn mi o mo wá àánú gbà ibi tí mo lọ ọ̀fẹ́ náà ṣe kọ̀ọ̀kan fún mi. ẹ wo orúmọ mi yìí wọn mi yí láìkí alájọ Oríyọmí gan wàláì alájọ Oríyọmí ẹ ní jábọ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn máa fura pé bóyá ẹ bóyá ẹ ń lọ ẹ ń bọ̀ bóyá ẹ ń lọ ẹ ń bọ̀ bóyá ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ táwọn èèyàn bá ti rí i pé èèyàn ń lọ èèyàn ń bọ̀ èèyàn ń lọ èèyàn ń bọ̀ wọn fẹ́ trust èèyàn mọ́ ẹ má jẹ́ káwọn èèyàn ń fura ẹ má jẹ́ káwọn èèyàn ń rí i wípé bóyá ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀. so kí ọlọ́run bá lọ́jọ́ òní kó bá wa dúró tì í ẹ̀ ní jágbó lágbára ọlọ́run ohun tí mo ní sọ láyé ọ̀rọ̀ alájò orí yọmí nìyẹn so ọlọ́run á dúró tẹnì kankan wá o ọlọ́run á dúró tì wá o a ní mọ̀ nira a ní jábọ́ àtàkì yẹn ti pọ̀ jù lọ́jọ́ mẹ́ta yìí seriously bálájà òyà bọ́sọ a àwọn yẹn máa àtàkì wọn bọ́sọ b ọmọ àtàkì wọn ah, wọn ò kí ló ń ṣẹlẹ̀ lájì òyà mi máa ní táwọn èèyàn gba ti wọn gan tẹ́lẹ̀ so ẹ má jẹ́ káwọn èèyàn máa rí pé bóyá èèyàn ń ṣe ọ̀ṣáká ṣoko <laughs> justice for Agbala Gabriel justice for Agbala Gabriel àwa dúró tán fọlọ́nṣọ́ ìwọ sọ wípé ìkan tí màá jẹ lèmi wá màá jẹ́ kó mọ̀ pé ìkan tí mò ń jẹ yẹn mo fẹ́ jẹ gangan mo wá màá jẹ́ kó mọ̀ ṣùgbọ́n ó gbó ẹni pèsè tún invite ẹ lọ ẹni pèsè tó tún invite ẹ lọ tó bá tún invite ẹ lọ a máa yapa yẹbi petition mẹ́rin lẹ́kọ̀ọ́ báwo ni ìyọ̀kọ́ lọ́ti invite ẹ ogun mẹ́ta ó yá ẹ máa fọ́ ayé àyín lẹ́nu ìbúra kí bẹ́ẹ̀ ò ní jábọ́ láéláé àwa dúró tán ni o àdúró tán ẹ àwa dúró tán whatsapp group wa open fún kò ṣe gúrùpù dáwódáwó àwọn tó ń sọ wípé wọ́n dáwó wọ́n ṣe kí nǹkan fẹ́ cash out ó di gbogbo ní ti dàrú ẹ sì kì nǹkan tó fà á nìyẹn kò ṣe gúrùpù dáwódáwó gúrùpù yẹn ó yàtọ̀. ààrẹ jọ ń bẹ lára àtiwá àti kazeem lọ́nà kí kí ló ń pe nọ́mbà mi fún ná. ìdí ni ẹkúnyan yín wèrè ẹkúnyan yín èèyàn ṣórúkọ gidi lórúkọ yẹn ni ṣórúkọ yorùbá lórúkọ yẹn ni torí kò yé mi orúkọ yẹn ló fi open account òun ló fi open tiktok yẹn ṣé ẹkúnyan yín ṣé orúkọ gidi lórúkọ yẹn ni kò yé mi ẹkúnyan yín àfa mú ìdí ẹkún yọ eyín ẹkún yẹn sì máa yọ gbogbo yẹn pátá lẹkún yẹn máa yọ wíwọ́. ẹ̀yin obìnrin ṣe máa ń ṣe báyìí ná. okay now uh, mo mo mo tó sí ẹ lánàá ẹ ó dẹ ló lè fẹ́ mi so ó wá gbọ́ lẹ́yìn sí pé mo ra Lexus jeep tuntun ó wá wá nọ́mbà mi tí ó ń pe nọ́mbà mi for for for what reason ẹ ó ga fún ẹ o wá gbà mí nígbà ìpọ́njú kí n gbà ẹ nígbà ìṣòro náà máa ń sọ ìgbà tó ti lè gbà mí nígbà ìpọ́njú èmi gan ò lè gbà ẹ nígbà ìṣòro wo ọ̀gbẹ́ni jádàánì lórí fóònù fún mi jọ. ó fẹ́ fi sáì tọrọ ó fẹ́ fi sáì tọrọ mọ́tò àṣírí ẹ̀ ni mo já fún yín yẹn ó fẹ́ fi style tọrọ mọ́tò ni o wèrè o ò tí ì rọwọ́ ra ṣọ́ọ̀bù ọjà sí ṣọ́ọ̀bù wèrè fẹ́ tọrọ mọ́tò ẹ tí ì owó ra ọjà sí ṣọ́ọ̀bù o fẹ́ máa fi style bèrè mọ́tò ṣọ́ọ̀bù ẹ sì gbẹ fúrúfúrú wèrè aláìní kan ṣe wèrè wọ́n ràn wọ́n tó ń ṣe náà wọ́n ràn wọ́n tó ń ṣe náà ló máa yí ẹ lórí ẹ wo ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù sì gbẹ fúrúfúrú o wèrè wọ́n wọn ò tí owó gbà fún látàrí àti ṣọ́ọ̀bù ẹ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ló gbẹ fúrúfúrú yìí o ṣọ́ọ̀bù lẹ́wọ̀n tó gbẹ fúrúfúrú yẹn o wèè ó fẹ́ máa fi sítáì tọrọ mọ́tò ẹ ẹ tí ẹ tí kàjà sí ṣọ́ọ̀bù wọn fi sítáì tọrọ mọ́tò bọ́bọ́ yìí síkì gan o ẹ yìí ṣọ́ọ̀bù gbẹ fúrúfúrú ni kò sí tó nínú ṣọ́ọ̀bù dómẹ́ kò sí ẹ yìí ṣọ́ọ̀bù mi ó gbẹ fúrúfúrú <laughs> yéè. ṣé mo sọ pé ológo mú ni ogun ẹ̀dà níbo lógun ẹ sá lọ ṣé ogun ẹ ti wọ mi ni ẹ wọ́n lọ ológo ń gbọ́ wọ́n ẹ̀ tẹ́ ẹ ti gba owó ọjà sí ṣọ́ọ̀bù ẹ ṣé wọ́n sà sí ẹ ni ẹ wọ́n ẹ̀ tẹ́ ẹ owó ra ọjà sí ṣọ́ọ̀bù mú béèrè wọ́n lè sọ pé ológo ẹ ṣe ẹ lè fi ẹni tọ́lọ́run ránṣẹ́. ẹ lè fi wé ẹni tẹ́bi ń pa ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ẹ̀yin èèyàn ẹ wá jẹ́ ká dúró lórí nǹkan kan o abẹ́ẹ̀rí ó dàmí lára iwájú ẹ ẹ ní fóònù tó wà lọ́wọ́ ẹ tó ra lẹ́sọ̀sì ẹ tó ra lẹ́sọ̀sì jeep ẹ ní ṣọ́ọ̀bù ẹ tó ra lẹ́sọ̀sì jeep wèrè bàbá onílẹ́sọ̀sì àwọn onílẹ́sọ̀sì sọnù <laughs> máa ṣe èrè. bàbá onílé sọ́ọ̀sì ẹkú yọ ní international ẹkú yẹn ló máa yọ gbogbo yín ẹ̀ tán bàbá oní kí ni mo pè é sí lọ bàbá onílé sọ́ọ̀sì bàbá onílé sọ́ọ̀sì sọnù nígbà tó rí pé nǹkan tí wọ́n expect owó tí wọ́n expect pé wọ́n máa rí lórí ọ̀rọ̀ ọmọ burúkú yìí wọ́n padà rí i dá Israel ló fẹ́ fi wá gbógun ti má nìyẹn kí má nìyẹn kó lè kó kó owó ilé kalẹ̀ fún wọn is that possible torí ẹ̀ wọ́n competition káàkiri ẹ̀yin ayé ẹ̀yin ìjọba ẹ̀yin ìjọba ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí ẹjọ́ torí Ọlọ́run Nigeria police ẹ̀yin náà rí gbogbo tí ń ṣẹlẹ̀ lórí mídíà. gbogbo ẹlẹ́rìí ẹ jọ̀ọ́ ẹ bá wọn dá sọ̀rọ̀ yìí wọn gbọ́dọ̀ yan Àgbàlá Gabriel jẹ wọn gbọ́dọ̀ yan jẹ wọn gbọ́dọ̀ yan jẹ láyé orin ló ṣe èèyàn máa ń ṣeré kó ṣẹ̀wọ̀n ni mi ò gbọ́ rí èèyàn máa ń ṣeré kó ṣiṣẹ́ lèdì mi ò gbọ́ rí kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ń hàn yàn lọ́wọ́ o ẹ̀yìn ìjọba ó ń pásítọ̀ Àgbàlá ó ràn ràn kí ló kọ ìyá yìí hm, ìyá àbèjọ ọmọ aráyé le kò sí problema inú ibi tó dẹ̀ kọ́ ilé Muyideen sí náà ló kọ́ ilé ìyá àbèjọ ọmọ aráyé le sí o. àìmọye àwọn èèyàn ni wọ́n ní ìdí ìrànlọ́wọ́ tí ò sí wàhálà o Muyideen nìyí òun ló jẹ́ olórí burúkú ẹni òfẹ́ ni àdánù o tẹ bá ti sọ wípé ó nà ó nà ó nà ó ti tọrọ àforíjì ó ti àpọlọ jáìsì kí ló tún kù mọ́. ó ń competition káàkiri ó ń competition káàkiri lọ́tún lọ́sì níwájú lẹ́yìn tí kò bá ṣiṣẹ́ ìkan máa work tí kò bá work ìkan máa work ah! ó ṣàfẹ́ make sure wípé má nìyẹn ṣẹ̀wọ̀n ọlọ́run ò ní gbà fún yín àpòsílẹ̀ ilé ìtafẹ́ ṣe yìí kí gbogbo mùsùlùmí ayé kan tó sí lẹ́yìn èmi agábàárí wà látàlá ẹni tó tó ẹni tó sí lẹ́yìn. pásítọ̀ Agbala Gabriel ẹ má mìkan ẹ má fọ Agbala ẹ má mìkan ẹ má fọ àwa dúró tán àwa dúró tán any place tó bá tuntun invite yín táwọn bá ti gbọ́ ẹ gbàgbé ẹ̀ ẹ̀yìn kọ́kọ́ lè máa lọ́bẹ̀ àwọn demons àwọn yapa àwọn fọ́tò máa wọlé wà ní máa pọ̀ fọlọ́nṣọ́ ó sọ pé nǹkan tí màá jẹ lèmi wá ó yá màá jẹ́ kó wá mọ̀ pé nǹkan tí màá jẹ iná ni mo wà màá jẹ́ kó yíyẹ wípé ata kéré yọ dùn ni mi mo lè kéré mi ò kéré. Young guest, Islamic blogger òun ni mí yes tó ní both on Facebook and TikTok tàgbé ẹ̀. ẹni place to buy invite ẹ lọ kẹ gbé lọ sí Ìlọrin kẹ gbé lọ sí Àbújá kẹ gbé lọ sí Kútọ́nù kẹ lọ sí Kánò kẹgbẹ́ lọ sí Kaduna tó dá mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ náà lè ṣe máa competition sí gbogbo ẹ̀ lè máa competition sí we are ready we are ready o we are ready and we are, we are not joking man we are not joking no more joking ẹyẹ yàn gbogbo ẹyin gbogbo àwọn tá a dúró tàbí lágbẹ́bẹ̀ẹ́ má jẹ́ ká fi iná sórí òrùlé sùn this this is the time to take action and people yìí wọ́n fẹ́ make sure pé má nìyẹn ṣẹ́ wọn ni o Àgbàlá Gabriel dẹ̀rí yìí ẹni ọlọ́run lòun Àgbàlá ò rẹ́ni láti bá Muyideen ṣe ẹjọ́ kọ̀ọ̀kan gbogbo the fame tí Àgbàlá tí Muyideen di fame Àgbàlá Gabriel Àgbàlá Gabriel kò kò kéde láti bá ṣẹjọ́ but àwa ta dúró ti àgbàlá lẹ́yìn a máa ṣẹjọ́ ẹ̀yin náà ẹ wá dúró di fíìmù tí bàbá yìí di fíìmù máa nìyẹn àgbàlá gbogbo yẹ kó competition against Muyideen yes àgbàlá gbogbo yẹ kó competition against Muyideen wọ́n já sí pé ẹ̀yin lè lọ competition káàkiri petition lórí kíni. àwọn afọ́ ọ̀làwọ̀ ni ló máa pọ̀ jù ẹ tún ṣáfà gọmọ awé láwà ni. ẹ n invite ẹ lọ àwa dúró justice for Agbala Gabriel ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí your Ọ̀yọ́ state Ọ̀yọ́ state government ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí wọn gbọ́dọ̀ yọ pásítọ̀ yìí wọn ò gbọ́dọ̀ yan Àgbàlá Gabriel jẹ oore ló ṣe oore ló ṣe torí pé àwọn pẹtíṣàn tó kọ yẹn wọn rẹdí wípé tí kò bá ṣiṣẹ́ ìkan máa ṣiṣẹ́ ni o tí kò bá ṣiṣẹ́ ìkan máa ṣe kí ni ìkan máa ṣiṣẹ́ wọn dúró tán wọn ṣàfẹ́ mẹ́sàn wípé má nìyẹn ó smell ó smell ẹ̀wọ̀n wọn fẹ́ mẹ́sàn pé má nìyẹn ọ̀tá rẹ̀ smẹ́lì sẹ́ẹ̀lì ah! ọlọ́run ò dẹ̀ nígbà ọlọ́run ò nígbà ẹ̀yin alágbára ayé ẹ̀ dìde ẹ̀yin jàǹkànjàǹkàn nínú ayé ẹ̀ dìde ẹ jọ ìrànlọ́wọ́ ni pásítọ̀ yìí ṣe ẹ má jẹ́ kójú tì í gbogbo ẹ̀yin tẹ́ dúró ọlọ́run àdúró tẹ̀yìn náà mọ́mí ìyá alájẹ ẹ̀ ní jábọ́ àfọ àwa olódodo àfọ̀nláwà ní ẹ ní jábọ̀ ẹ ní mọ̀nira ẹ jọ gbogbo ẹ̀yin aláṣẹ ẹ̀yin senators ẹ̀yin commissioner of police inspector general ẹ̀yin ẹ̀yin ẹ̀yin SAN ẹ jọ tó yọ lọ́hùn ẹ dìde afi ọlọ́run bá bẹ̀yìn afi anábà Muhammad sallallahu alayhi wa sallam afi bẹ̀yìn ẹ dìde torí ọlọ́run afi Jésù Kristi afi bẹ̀yìn wọ́n gbọ́dọ̀ yan àgbàlá jẹ wọ́n gbọ́dọ̀ yan jẹ wọ́n gbọ́dọ̀ yan àgbàlá Gabriel jẹ wọ́n gbọ́dọ̀ yan jẹ yan jẹ lélẹ́yìí yan jẹ lélẹ́yìí ẹ jọ ìkúnlẹ̀ mi rèé gbogbo ẹ̀yin abiyamọ ayé. gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ dìde gbogbo ẹ̀yin abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀ dìde ẹ̀yin lẹ gbà mí nígbà tèmi ẹ̀ gba àgbàlá náà àgbàlá ò gbọ́dọ̀ ṣubú ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe àgbàlá kọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe àgbàlá ẹ̀yin ẹ jọ petition mẹ́rin lórí ẹnìkan kí ló ṣe for petition. For what? For what? Petition many, Petition many. Ha! Láì pààyàn. Láì jalè. Láì rẹ́pù. For petition. For petition. Petition many. Mi ò gbọ́ ẹni tó jalè kan ṣe wọn competition mẹ́rin lórí ẹ̀ ẹni tó rẹ́pù gan ṣe wọn competition mẹ́rin lórí ẹ̀ ẹni tó pààyàn gan ṣe competition mẹ́rin lórí ẹ̀ ká tó wá sọ pé ẹni tó ṣòro fihàn tó wá competition mẹ́rin ẹ̀yin ìjọba ẹ jọ ẹ bá wa dá sọ̀rọ̀ ìjọba Ọ̀yọ́ state ẹ bá wa dá sí i gbogbo bí tó kọ petition sí ẹ bá wa gba gbogbo petition yẹn kẹtẹ mọ́lẹ̀ kó ní kálukú máa lọ ní lálà ní nílọ ẹ kí mídìí má dàkọ Àgbàlá Gabriel mọ́ kébọ̀dé ní má dé dàkọ mídìí mọ́ kálàfíà jọba jọba yọ state ẹ jọba wa dá sọ̀rọ̀ yìí Àgbàlá Àgbàlá ò lè ta ilé o Àgbàlá Gabriel ò ta ilé o kò lè possible o ó ti ṣe kò sí kan tó kọ Àgbàlá mọ́ pẹ̀lú ilé nǹkan tó pípín yìí wá ni pé wọ́n fẹ́ jẹ́ kó ta ilé yẹn torí pé wọ́n rò wípé àwọn èèyàn máa donate millions fáwọn ṣùgbọ́n ojú padà wá tì wọ́n wọn ò rí ògo lò wọ́n rò pé Muyideen lógo ni wọ́n mọ̀ pé kò sókòkò kan ló yẹ ẹ̀yin ìjọba wa ẹ wo irọ́ tí Muyideen pamọ́ pásítọ̀ yìí ẹ̀yin ìjọba ẹ wo adúgbò tó pamọ́ pásítọ̀ yìí ẹ wo ẹ wo irọ́ tó pamọ́ lọ bá wọn sàn kí n máa fi ẹ̀mí mi wéwu nínú ọgbà Àgbàlá Gabriel. ẹ̀bùn níbo lẹ wá bọ̀lẹ̀ bọ̀lẹ̀ fún wa. ibi ọrún bá ti bọ́wọ̀ lọ́wọ́ ń sùn. ẹ̀bùn ìyàwó yín sọ láàárọ̀ yìí kó ń wá yín. ẹ̀yìn rẹ̀ ń wá àgbẹ̀ pàdé mọ́ àlejò pàdé mọ́ lórí ọmọ àwọn ọmọ. ẹ̀bùn ṣe bí pé èyí rí ni àbí wọ́n fẹ́ fún yín èmi mo rí ní chọ́ọ̀chì tí mo kọ ní sùkúrà. ìgbẹ́jẹ̀ gbogbo àwọn owó nǹkan kan tó wá ná fún yíyan kọ. ṣe rí nǹkan kan tí mo ní ní orí ọ̀rọ̀ yẹn ni pé ẹ̀mí àgbèrè ló bà ní àgbàlá Gabriel tóbi bá ìyàwó mi tóbi bá ìyàwó mi láyé. ẹ̀yin ìjọba ẹ gbọ́ ẹ̀yin ìjọba ẹ gbọ́ ẹ gbọ́ ewúro tó pamọ́ pásítọ̀ yẹn ó ní ẹ̀mí àgbèrè ní bẹ ara pásítọ̀ yẹn tó fi ń bá ìyàwó sùn ẹ̀yin ìjọba bọ̀bọ̀ yìí ò lẹ́rìí kò ní ẹ̀rí ṣé irú bọ̀bọ̀ yìí ló wà ní right at my competition ṣé ó yẹ káwọn èèyàn kan wà lẹ́yìn ẹ̀ láti máa bá competition òun kò kúrò yẹ kó jíyà ìyànjẹ́ lélẹ́yìí láyé kí n bá yàrá mi sùn kí n bá láyé sùn ẹ̀mí àmì ìlú bà mí torí lóòótọ́ àti lódodo ọmọbìnrin yẹn nífẹ̀ẹ́ mi láti lè àmọ́ ṣàdédé ní ìwà rẹ̀ ìwà rẹ̀ change sí mi tó di pé ọmọ yẹn ń ṣe rádaràdà kí n tó wá padà mọ̀ wípé Àgbàlá Gabriel ó ti ń bá ọmọ yẹn sùn orí bíbélì ní gbogbo ètò. ó jọ ga pé ó jọ ga pé ó ti fẹsẹ̀ méjèèjì tiro ṣé bí làwa náà rí online yẹn ẹ wo Facebook ẹ wo statement tọmọ yẹn comment against me something is behind it tó tọrọ bá délé ẹ̀ka bára wa sọ something is behind it mo dẹ̀ mọ̀ yí pé eh, Àgbàlá Gabriel ó ká ẹni tiẹ̀ ni ọlọ́run máa tẹ̀ tiẹ̀ bọ̀ àwọn tí wọ́n táwọn yẹn wá fún yín lórúkọ emórúkọ yín náà ti fún yín gbogbo àwọn nǹkan yẹn. ẹ inú àkáǹtì ẹ ni gbogbo owó yẹn gbogbo owó tán donate kò ní inú àkáǹtì Àgbàlá Gabriel lórúkọ owó yẹn wà so kò sí kankan inú àkáǹtì Àgbàlá Gabriel kò sí kankan táwọn kù fẹ́yìn àti. kò wọ́pọ̀ àkáǹtì Àgbàlá Gabriel kò fún mi lásẹ̀sì láti wọ́pọ̀ àkáǹtì. báyìí ní sèké tèmi àfẹ́ wá ìgbélé wà báyìí báyìí ní ìfẹ́ wá ìgbélé. inú ọjà ilẹ̀ ti di inú ọjà yìí nìkan. inú ọjà yìí náà mo ti rà ń sìn àbí níta ìjẹun nígbà bá gbà á rú. wọ́n ẹ̀ máa ń tí èmi ń béèrè lọ́wọ́ yìí lọ́wọ́ bí mi dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá mi náà dá. ṣé èyí ọ ìbò nígbà fẹ́ gbà mí ká parọ́ torí lọ́rọ̀ yẹn nìsín tá a sẹ́ndẹ̀ sọ̀ láì lánàá gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ́ǹtì tó ń kọ́mẹ́ǹtì wọn gbàgbọ́ pé máa yẹn ń ṣe ibùdó pásítọ̀ yìí ọmọ wòlíì ó ní láti pe wáìfì mi direct lálẹ́ àná ní ní ní ní whatsapp pé kó jọ ọ̀rọ̀ yẹn òun ò gbàgbọ́ kó bò ń sẹ́ndì kíní yẹn live pé tẹ́ ẹ mọ̀ pé òun àti Àgbàlá Gabriel àti gbogbo wọn dẹ̀ jọ wà báyìí ni tẹ́ ẹ mọ̀ pé gbogbo wọn jọ wà ní ó wá ń pè pé irọ́ ni. omi ò sàtìlẹ̀ fi mọ̀. bàbá mò ń sọ èyí sì tún máa tún sọ dọ̀la Àgbàlá Gabriel tẹ́yìn wò yẹn ṣé ń gbọ́ mi báyẹn ṣé ń sọ àṣírí ẹ̀gbọ́n yín kó ní eyín dáadáa ẹ́ ìmọ̀tara ẹni nìkan ló ń dà láàmú ṣé ń gbọ́ mi báwọn àfẹ́ ajẹmáfíà yó tí fúnni lóko ojú ọ̀pẹ ẹ̀rù oúnjẹ ni kò sí èso oore tí ó so ju rádaràda tó ń ṣe yẹn lọ jìbìtì ìwà jìbìtì jìbìtì tí ó máa lù nínú jìbìtì kódà níbi tó lè dé ó tún lu ìjọba ìjọba ó tún lu ìjọba Ọ̀yọ́ stéètì ní jìbìtì báyìí mo ṣe sọ yìí. ẹ̀yin ìjọba ẹ̀yin náà ẹ wò ó ó ní Àgbàlá lu ìjọba Ọ̀yọ́ state ní jìbìtì ẹ̀yin ìjọba ẹ wo nǹkan ó ní Àgbàlá lu ìjọba Ọ̀yọ́ state ní jìbìtì ó ń paramọ́ pásítọ̀ yìí ni irọ́ ló ń pamọ́ pásítọ̀ ìgbogbo ló yẹ kó sú ẹ bó pásítọ̀ yẹn filẹ̀ fọlọ́n wọn wá ń kọ̀pẹ́tíṣọ̀ káàkiri láti fi máa dààmú pásítọ̀ yẹn wọn ò fẹ́ kí pásítọ̀ yẹn ráyè máa ṣe dáadáa tó ń ṣe mọ́ wọn fẹ́ jẹ́ kó rójú ráyè láti máa ṣàánú àwọn tó ń ṣàánú ẹ̀yin ìjọba Agbala Gabriel ó ń ran aráàlú lọ́wọ́ Agbala Gabriel ń ṣiṣẹ́ fún ìjọba Agbala Gabriel ó ń dín ebi kù nínú ìlú Agbala ó ń dín òṣì kù nínú ìlú ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ ni ìjọba Ọ̀yọ́ state ẹjọ́ tó yọ Ọlọ́run wọn ò fẹ́ jẹ́ kí máà nìyí ráyè ṣe tọlọ́run tó ń ṣe mọ́ wọn fẹ́ máa invite ẹ káàkiri láti máa fi dààmú ẹ káàkiri àwa ti dúró tán o npp wọn ti invite àwa máa ya pàdé bẹ́ẹ̀ a lè máa gbé Joseph Àgbàlagé bẹ́ẹ̀ dání ẹ̀yin ìjọba ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ bá wa dá sí ẹ má jẹ́ kí olóòótọ́ kó kú sípò ká ẹ má jẹ́ kí olódodo kó ṣẹ̀wọ̀n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 driving you around the world.